táwa níbi ìbàyí tí òjò wa lójú yìí àwọn èèbó wọn sì kó láti ilẹ̀ wa wọn wà gbédé ìlú èèbó wọn gbé lọ fákítìrì wọn ìyẹn iléeṣẹ́ wọn wọn mú wọn gé sí size oríṣiríṣi ó lè jẹ oníróbótó ó lè jẹ oní square ó lè jẹ oní triangle ó lè jẹ oní rectangle wọn á gé sí àwọn fine shape wọn á fáìlì gbogbo ara tá a máa dán wọn á ṣe tó jẹ́ pé á kéré ìmí lè tóbi ìmí lè kéré nínú àwọn activities ṣàkó yìí wọn á pín sí ẹ̀yà oríṣiríṣi ara ìkan ọ̀hún ni wọ́n fi ń mu ṣíṣà ìrìn táwọn Saudi àwọn ará Arab country tó máa ń mu tó máa ń gbé sínú báyìí tó máa sọ pé tó máa fèédú lé lórí báyìí ẹ̀hẹ́n nǹkan tó ń pè ní activated charcoal lára ẹ̀ nìyẹn wọ́n á pín sóríṣiríṣi pé eléyìí o ẹ lè lò ó ẹ lè fi sun nǹkan wọ́n á pín sí pé eléyìí ẹ lè fi dáná tẹ bá fi dá àwọn bíi barbecue a fi sun ẹran a fi ṣàsun kò ní kó ìbàjẹ́ bá nǹkan yẹn kò ní ṣe èéfín wọ́n á ṣe kí ni wọ́n á ti fa àwọn kọ̀ọ̀kan sí wọ́n á wá ṣèyí tá a lè jẹ èyí tá a lè lò èyí tá a lè lẹ́mọ̀ kí tíyàn bá fi èédú sẹ́nu kì í ṣe pé ó dùn kì í dẹ̀ ṣe pé ó korò táwọn bá ti activate ẹ̀ wọ́n á ti fi àwọn nǹkan aládùn sí tó bá jẹ́ pé àwa fẹ́ lò fún bóyá bíi ulcer wọ́n á ti fi àwọn oògùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó lè bá ulcer ṣiṣẹ́ wọ́n á ti fi sí wọ́n á pín sí ìpele ìpele nǹkan tí wọ́n ń pè ní activated charcoal nìyẹn ṣé wá rí tá a bá fẹ́ lò ó a gbọ́dọ̀ mọ èyí tí ó wúlò fún nǹkan tí ó ń ṣe wá àkọlé sọ gbọ́dọ̀ pé mo fẹ́ ra activated charcoal a gbọ́dọ̀ mọ̀ pé ṣé lè ṣó ní sweetener nínú ṣé lè ṣó ní sulfate nínú ṣé lè tó ṣó ní antacid nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá la gbọ́dọ̀ take note láti lò ó fún nǹkan tá a fẹ́ lò fún tó bá jẹ́ pé activated charcoal lára ṣẹ́rí tó bá fẹ́ jẹun ẹ máa ní ẹ máa make sure pé ẹ ti lo activated charcoal yẹn wákàtí méjì kó tó di pé ẹ jẹun tàbí ẹ lo oògùn ìdí ni wípé àwọn nǹkan tí wọ́n ti fi sí yìí ó lè dínà oògùn míì tẹ́ fẹ́ lò kó má jẹ́ kó ṣiṣẹ́ lára ṣé wọn pé èédú tiwa tí ò ti sí kankan bẹ̀ tẹ́lẹ̀ pé ẹ̀kan ṣàn ẹ̀sà sórùn kò sí kankan nú ẹ̀ kò lè dín yín lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tí wọ́n ti activate ni àwọn olóyìnbó ti fi àwọn èròjà kan sí èròjà tó dẹ̀ fi sínú yẹn ó lè ṣeé ṣe kó dín nǹkan míì lọ́wọ́ nínú àgọ́ ara yín ó lè jẹ́ kó jẹ tẹ́ bá jẹ kó má digest ó lè jẹ́ kí iṣẹ́ tẹ́ fẹ́ kó jẹ tẹ́ jẹ tẹ́fẹ́ kó ṣe ó lè má jẹ́ kó ṣe ṣiṣẹ́ oògùn tẹ́fẹ́ lò bóyá ẹ fẹ́ lòògùn kan fún ẹ̀fọ́rí nǹkan tí wọ́n dẹ̀ ti fi sínú ẹ̀ ó wà fún nǹkan tó máa bíbí sì tó bá fi antacid tí wọ́n bá fi sínú èédú antacid yìí kò ní jẹ́ kí nǹkan kan tẹ́ bá lò fún wákàtí méjì gbáko kó ṣiṣẹ́ torí bá wá fọyín sásìkò yẹn tẹ́ bá wá lò ó ṣe mọ̀ yìí pé kò ní ṣiṣẹ́ torí náà tẹ́ bá fẹ́ lo activated charcoal èyí táwọn olóyìnbó tí wọ́n ti pọ́nlé fún wa tí wọ́n ti tún pọ́nlé àwọn èèyàn máa ń fẹ́ràn pàápàá jùlọ àwọn alákọ̀wé nítorí wípé wọ́n ti fi aládùn sí wọ́n ti fi òórùn tó dùn sí wọ́n ti gé sí ìsọ̀rí ìsọ̀rí wọ́n ti gé sóríṣiríṣi shape ó ti dùn wò lójú ara ẹ̀ ti dán wọ́n ti nù ú ó ti fine àwọn ilé ìbò àwọn láìkí ẹ̀ àti àwọn tó mọ̀wé àwọn tó kàwé tí wọ́n mọ ìwúlò èédú àwọn máa ń fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ṣe dandan ó ṣe pàtàkì ká ka gbogbo àwọn ìlànà tí wọ́n là lẹ̀ sí ara èédú yẹn Adénìké bá mi tẹnu mọ́ fún sí fún un ní ìsọ̀rí ìsọ̀rí ni wọ́n ti máa gé sí gẹ́gẹ́ bí ọlátorírà ti ṣe sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó wà ń bẹ̀ ẹ mọ̀ pé à ń tẹnu mọ́ èyí tẹ̀yìn bá fẹ́ rà kẹrin pé nǹkan tẹ́ fẹ́ lò fún òun lẹ rà á fún ṣe mọ̀ pé àwọn míì wọ́n ti fi èròjà aládùn sí tó jẹ́ pé nígbà tí wọ́n máa fi ṣe bí júìsì àbí nǹkan àti ní dídùn lẹ́nu eléyìí tó bá dẹ̀ yẹ pé bóyá oògùn bíi. eléyìí tá a fẹ́ fi fọ ojú wọ́n á ti fi bíi aloe vera ẹ ọsàn wẹ́wẹ́ wọ́n á ti fi sí. bẹ́ẹ̀ni kò kàn ní jẹ́ wípé bóyá ẹ̀kan ń lò lásán àbí hmm. èyí tó yẹ kí n lò fún ẹ̀fọ́rí òun ni mo lọ lò fún inú dídùn èyí tó yẹ kí n lò fún egbò òun la lọ lò fún rárá gbogbo ẹ̀ pátápátá ó ti wà ní sọ̀bì wọ́n ti ṣe ge sí gbogbo ẹ̀ náà ẹ̀sìn nǹkan àwọn òyìnbó wọn kì nǹkan kan fẹ́ rà ẹ kà á dáadáa kẹrí pé nǹkan tẹ̀yìn fẹ́ lò fún òun ni ẹ rà á fún ẹ má lọ ra ti ẹ̀fọ́rí fún inú dídùn ẹ má lọ ra ti ní dídùn fún ti ẹ̀fọ́rí o nítorí pé kí ni àwọn nǹkan yìí ẹ mọ̀ pé mò ń sọ́lẹ̀ nǹkan pé bàbá fẹ́ lo góòlù àkànlè wà ńlẹ̀ kákàn ní pé a fẹ́ kì sọ́run rárá ó ní láti la iná kọjá òyìnbó kẹ̀dẹ̀ rè wọn nǹkan kí ń gbà nǹkan ṣá. bẹ́ẹ̀ni òun lòyìnbó ṣe máa ń gbà nǹkan wa ló máa tún wá pọ́nlé fún wa orí nǹkan tó ń fòrí ṣe fún wa wọ́n á mòrí lọ wọ́n á mú wá fún wa ní kírìmù wọ́n á máa dé àgbọn lọ wọ́n á kó wá fún wa wọ́n á kó wá fún wa ní ọ́ìlì bẹ́ẹ̀ náà ni wọ́n á mèdú lọ wọ́n láwọn pè ní wọ́n tẹ̀ wá rí ṣe wọn rí èédú fún lórúkọ mi wọ́n kàn fi activated síwájú ẹ̀ ní kò ṣe é pè lórúkọ mi ṣàkó ni ṣàkó ń jẹ́ wọ́n kàn fi activated síwájú ẹ̀ ní wọ́n sì ń tàn wá ní ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́ nífẹ̀ẹ́ irú activated yẹn ẹ̀ lè ló kò sí wàhálà. àmọ́ ẹ̀yin tó jẹ́ pé hmm, ọlọ́run ò tí ì yọ̀ǹda owó activated fún wa ẹ jẹ́ ká rí i pé èédú ìtaba fẹ́ lò èyíkéyìí ìtaba fẹ́ lò èyí tó dáa ni hmm. èyí tó mọ́ tí kò ní àbàwọ́n lára tẹ wá rí i pé ńgbà tẹ rà á tán ẹ mọ̀ bóyá ó da àbí kò da bóyá ó mọ́ àbí kò mọ́ ẹ ṣàn kẹ́ ẹ sá sí oòrùn ẹ jẹ́ kí oòrùn kó lá gbogbo àwọn bacteria gbogbo àwọn kòkòrò tó ti máa wà lára ẹ jẹ́ kó oòrùn lá dáadáa ẹ má fọṣẹ fọ̀ ọ́ torí àìbọ̀rọ̀ fọ́ṣẹ́ fọ́ lẹ́ẹ̀ tún mọ orun kan tí ọṣẹ yẹn máa tún kó sínú ẹ̀. àbí ìta bá yọ nídìí iná o mọ̀ kí tó bá ti fẹ̀rẹ̀ dáná tán iná ti gbàárín ẹ̀ kọjá ẹ jù sínú omi kó tutù tó bá ti tutù kẹlò iná ti gbàárín ẹ̀ kọjá ó ti ṣe kí ni ó ti pa gbogbo kòkòrò tó wà lára. ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni wípé mo rántí pé èèyàn kan a mọ̀ pé èédú máa ń ní kinní kan eh, carbon dioxide àyà tó dẹ̀ mọ̀ yín sọ pé ìwọ̀ntúnwọ̀nsì. òun ni gbogbo nǹkan òun ni gbogbo nǹkan òun lòyìnbó náà ṣe gbà lọ́wọ́ wa tó bá ti mọ̀ káwa áfíríkà ànígéèjì àṣejù bá ṣe sọ̀rọ̀ èdú sí ẹlòmíà bẹ́ẹ̀ sì ń ṣe kí ni jèdú láàárọ̀ jèdú lọ́sàn jèdú lálẹ́ ẹ̀yin ara alẹ́ ẹ má jẹ èdú láàárá o ẹ má jẹ lọ́sàn ẹ má jẹ lálẹ́ o tẹ bá ti nílò ẹ̀ fún nǹkan ẹ fẹ́ fọnu ẹ lò ẹ fẹ́ fi súnlẹ̀ yín ṣe ẹ lò inú ń run yín ẹ mutí jù ẹ bí ọgbẹ́ inú ń bá yín jà egbò dẹ́kun wá ń ṣe pé ẹ fẹ́ sọ di oògùn ẹ sọ di multivitamin tẹ́ máa jẹ lójoojúmọ́ o